fẹ́ kó yé wa wípé ìjà ìjà ò lè tán ẹbọ kò lè wú ẹbọ kò lè pa ẹbọ rẹ bóyá ni pé tí anabi sallallahu alayhi wa sallam tó fi pa ẹbọ rẹ òun náà láfi pa ẹbọ rẹ anabi sallallahu alayhi wa sallam ẹ mọ wo ó ní qul o ila Allah ọlọ́run ní sọ fún pé sọ pé èmi ń pèpè sí dáwà mi ala basiratin pẹ̀lú ìmà àmàdájú ana wa man ittaba'ani ẹni tó bá fẹ́ tẹ̀lé mi àtẹ̀mí náà ìmọ̀ àmọ̀dájú ni fi ń pèpè sí dáwà ní fi ń sẹ̀sìn wọ́n ní wa subhanallah wa ma ana minal mushrikin ìmí ò sínú ẹlẹ́bọ ṣé tí ìyàbá ti jáwọ́ kò nínú ẹlẹ́bọ tó ò sínú wọn tó ò bá wọn rìn lànà wọn tẹ̀ jìnnà sí gbogbo ẹ̀ ní ti ń jẹ́ ẹ̀sìn ọlọ́run yóò lọ́lẹ̀ ìmọ̀ràn tẹ́mi fẹ́ fún èèyàn ẹ jáwọ́ sí di ìlànà anabi sallallahu alaihi ẹ padà sí di sunna anabi sallallahu alaihi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 ìlú Ìlọrin ẹpísòdì ẹlẹ́kẹta òun náà ni eléyìí ẹ̀rí ọ̀rọ̀ tí màá fi wọlé ọ̀rọ̀ tí ó ṣeni lè mà tí ó báyìí nínú jẹ́ ẹni tí ó bá ń jẹ́ ọmọ Ìlọrin tí ó jẹ́ ẹni tí ẹ̀sìn Ọlọ́run bá jogún ní ẹ̀mí rẹ̀ lórí pé nǹkan ti ṣe Ìlọrin nǹkan ti ṣe àwọn ọmọ Ìlọrin but tí mo kàn rántí ọ̀rọ̀ Ibn Durayd ah, rahimahullah tó ṣe pé ó ti kú láti nǹkan bíi ọgọ́rùn-ún mẹ́ta ọdún àti ogún àti méjì three twenty one lẹ́yìn ìgbà tí anabi ti jáde láyé náà ni mo kàn rántí pé ẹ wo bí àsìkò yẹn ṣe dáa tó omi kò ti kú láti nǹkan bíi ẹgbẹ̀rún ọdún wọn sọ pé la ta'jaban min khaliqin kayfa gawa. بل فعجبا من سالم كيف نجا ló má jẹ́ kó bà ọrùn jẹ́ má jẹ́ kó yà ọ́ lẹ́nu tó bá rí ọmọ ènìyàn min halik tó parun ó dẹlẹ́bọ kaifa naja kaifa gawa pé bó ló ṣe parun má jẹ́ kó yọ lẹ́nu pé ah lágbẹ́yà dẹlẹ́bọ bó ló ṣe dẹlẹ́bọ má jẹ́ kó yọ lẹ́nu o oníbàlùfà àjẹbàn tó yẹ kó máa yọ lẹ́nu min salimin ẹni tó bá là níbi ẹbọ pé kẹ́yìn fanájà báwo ni wọ́n ṣe là ẹ wo àsìkò yẹn àsìkò yẹn ó dáṣọ àsìkò yìí lọ nǹkan bí ẹgbẹ̀rún ọdún kọjá náà ní Ibn Durir ti sọ ọ̀rọ̀ yìí ló ti kọ́ lórin ah, mo rí ọ̀rọ̀ kan ní àná àwọn tí wọ́n láwọn ń ṣe ẹbọ tí láwọn ń ṣe ìṣẹ̀ṣe àwọn ẹni ẹ̀sìn ẹbọ làwọn ń ṣe pẹ̀lú àwọn ará Ìlọrin tí wọ́n ń jẹ́ pé àwọn dìde pé ẹ̀ níṣẹ́ bọ́ mo wá rí wọn wọ́n lọ síwájú commissioner of police lánàá ṣé rí nǹkan tí wọ́n bá lọ kọ́ ni ó ṣe mí lè mọ̀ nǹkan tí wọ́n sì ìbádarí nǹkan ló ṣe mí ní ìmọ̀ torí mi mọ̀ pé ẹ̀ṣẹ̀ bọ ọdún ẹbọ ọdún ifá kò lè ṣe é ṣe nílọrin tí mo ti ń ṣàlàyé àmọ́ ẹni tó ń jẹ́ ìbànújẹ́ fún mi níbi ọ̀rọ̀ yẹn lánàá so bó ṣe wọn bà mí nú jẹ́ mo kàn tó rántí pé ẹ ìbànújẹ́ tó ti pẹ́ náà ni ọkàn tó ń tuntun sí lánàá ni tó ń jí tuntun ni òun náà ni pé mo àwa rí nínú àwọn tí wọ́n wà níwájú commissioner of police ń yìí tí ń sọ pé ọmọ Ìlọrin gangan lòun tí ń sọ pé ọmọ Ìlọrin làwọn àmọ́ oníṣẹ́ ìṣe lòun olóṣùn lòun àwa rí mo rí pé ẹ yíwọ̀n iṣẹ́ tuntun ó ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ náà rí kan náà mo rántí níta mẹ́rin ńìlọrin ni inside alóore òun náà ni ní ẹnìkan ló dìde lọ́dún ọmọ kékeré ni ọmọ kékeré ni nígbà yàgùn gàbí two thousand fifteen àbí sixteen olóhùn fẹ́ sọdún fa so mo wá láǹfààní láti lọ lè bá láti bá a sọ̀rọ̀ wàláì tẹ́ bá gbọ́n tí ń sọ yóò bà yín nínú jẹ́ n tó ń sọ náà ni pé onígbàtẹ́ láwọn ń ṣe fá mọ́kọ́ béèrè ìtàn rẹ̀ náà ó ní ilé Ifẹ̀ náà lòun gbé ìbàdàn tí òun ti kó mẹ́ra àti kékeré lòun ti kó ńlọrùn wá lọ ilé Ifẹ̀ bẹ́ẹ̀ lòun ti lọ lè kọ́ iṣẹ́ ifá bẹ́ẹ̀ lòun ti lọ kọ́ lòun wá fẹ́ sọdún rẹ̀ tí wọn ò jẹ́ kó rí kíní yẹn ṣe lọ́dún yẹn ní two thousand fifteen yẹn wọn ò jẹ́ kó ṣe tòmí wà lè ba ó wá ń ṣàlàyé fún mi pé à ah, kì í ṣe bẹ́ẹ̀ náà àwọn fi lẹ̀kẹ̀ sọ́wọ́ wọ́n ní ṣé orí jẹ́ kí n ṣàlàyé fún ọ sórí gbogbo nǹkan tó ń sọ yìí kì í ṣe ara islam tẹ̀sùbí kì í islam yípẹ̀ kì í ṣe islam so àlàyé tí mo ra ṣe fún ní ṣókí nìyẹn tọ́ ṣé wàá rí àwọn yorùbá máa ń sọ pé amúkùn wọ́n ní ẹrù rẹ̀ wọ́ wọ́n ní òkèlè ń wo ẹ wo ìsàlẹ̀ so ìsàlẹ̀ wọ́n ní èmi tí ń bá yín sọ̀rọ̀ yìí òun lèmi ń wò lérí àlámọ̀rí ọ̀rọ̀ yìí ó dá mi lójú pé wọn ò lè rí ọdún yẹn bọ́ ṣe nílọrin wọn ò lè rí ṣe àmọ́ ètò ṣe kókó ni pé àwọn tí ń jẹ́ mùsùlùmí tí wọ́n ń bẹ nídìí iṣẹ́ àwọn ẹlẹ́bọ yìí ń kọ́ òun gẹ́gẹ́ ní jẹ́ galegale fún àwọn ẹlẹ́bọ yìí tán fi rí pé ìlànà àwọn rèé àwọn làwọn fọ́n kádébí yìí iṣẹ́ àwọn lélẹ́ yìí iṣẹ́ àwọn nìyí so wọn ni mo fi wọ́n mú àwọn ọmọ vọ́hírù shirk àwọn ọ̀nà tí a mọ̀ rí pé ah ẹbọ lélẹ́ yìí náà ah, ah ojúṣe ẹbọ ìlànà ẹbọ lélẹ́ yìí náà ni mo wá ń ṣàlàyé fún àwa náà díẹ̀díẹ̀ díẹ̀ mo ti ṣe àwọn kan kọjá àmọ́ èyí tí mo tún fẹ́ fi kún lónìí òun náà ni pé ah, àwọn ọmọ Ìlọrin tí wọ́n ń bẹ nínú OPC ìlànà ẹbọ ni o ọtakùn ìlànà Islam torí níbi OPC ìṣe Yorùbá làwọn fẹ́ gbé jáde o ìpínlẹ̀ ẹbọ Yorùbá òòṣà tí Yorùbá ń ṣe náà làwọn fẹ́ gbé jáde so ẹni tó bá fẹ́ bọ́ níbi ẹbọ kó jìnnà sí OPC o àkọ́kọ́ nù ẹ̀kejì òun náà ni àwọn táǹpẹ̀lá wọn ní fìjìláńtẹ́ mi ìmọ̀ bóyá àwọn míì gbogbo wọn náà jẹ́ OPC àmọ́ tí mo gbọ́ pé gbogbo fìjìláńtẹ́ kọ́ ní OPC àwọn kan sọ fún mi pé gbogbo wọn náà ní OPC so àmọ́ ṣé iṣẹ́ fìjìláńtẹ́ yẹn ni pé èèyàn ń ṣọdẹ tí yẹn wá sọ yẹn di èèyàn ń sọ ilé èèyàn ń sọ òru èèyàn ń sọta lóru káàkiri torí àwọn aláburú tí yẹn wá sọ yẹn di kéèyàn ó di ẹlẹ́bọ ni irọ́ o ìṣe ọdẹ ìmọ̀ sọ́ta ìyẹn ò sọ di pé kéèyàn wá di pé o gbọ́dọ̀ ní àsokọ́pá o gbọ́dọ̀ ní àsokọ́rùn o gbọ́dọ̀ ní òrùka òka tó mọ̀ so mọ́ ọwọ́ tó mọ̀ fi sọ́wọ́ o gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ o kò jọra wọn so ìyẹn máa ń ṣọdẹ pẹ̀lú bóyá ìbọn ló bá ní ẹ̀hẹ́ mú bàrẹ̀ lọ́wọ́ tó bá rólè kó yín mọ́ so eléyìí bí àwọn sójà náà ni bí àwọn ọlọ́pàá náà ni tó pé àwọn náà ń ṣe ìdáàbòbò ìlú ni so kò sí nínú ìlànà wọn bí ká máa lo oògùn láti máa fi sọ láti máa fi ṣe ọlọ́pàá gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ẹ̀yin tẹ́lẹ̀ ń ṣe fìjìláńtì so iye ọ̀nà míì táwọn èèyàn ń gbà di ẹlẹ́bọ nìyẹn táwọn fẹ́ máa ṣe fìjìláńtì so àti OPC táwọn èèyàn ń ṣe tó ẹ̀yin ọmọ Ìlọrin ẹ jìnnà sí yí wọn kan bákan náà àwọn tí wọ́n tún máa ń lọ sí ìgbẹ́ àwọn hunters àwọn tó máa àwọn tó máa ń dẹdẹ káàkiri tọ́ra àwọn ń dẹ̀gbẹ́ àwọn ń lọ̀gbẹ́ ọ̀nà yìí náà tó ń sọ àwọn èèyàn dẹlẹ́bọ ẹ dákun àwọn ọmọ Ìlọrin ẹjẹ́ ká kíyèsí ń sọ àwọn èèyàn dẹlẹ́bọ kódà àwọn míì tún wá sórí rédíò tó yẹ pé tọ́ba láwọn ń ṣe àlàyé nípa ọdẹ dídẹ ẹ mọ̀ rí i pé ẹ̀bùn gẹ̀gẹ̀ ni wọ́n ń pèpè sí bẹ́ẹ̀ sì ni ọ̀rọ̀ ọdẹ dídẹ ń bẹnu Islam ọkọ alẹ́ kan bá ṣe dẹdẹ kódà ó bá débi pé ń tí làtẹ́yìn rò pé bóyá àfi kẹ́ ẹ fògùn kẹ́ ẹ lóògùn kẹ́ ẹ tó dẹdẹ wàláhì ẹ rí àwọn nǹkan nínú Islam tó ṣe pé mọ̀ wípé ah ah sí ọ̀nà tó ń gbà dẹdẹ ni ṣẹ́yìn ti rí ẹ̀yìn ajá ti rí nínú Yorùbá rí àbí nínú ọmọ Ìlọrin tó lóun sọdẹ tó wá ṣe pé n tí wọ́n àṣà àwọn lárúbáwá ń tírèènì àṣà tí èkó ń lògùn wọn ò fògùn sí so tírèènì lásán wọn kàn tírèènì rẹ yóò sì máa lọ lè mú nǹkan wá fún wọn yóò sì gbé wá fún wọn so tí wọn fi ń dẹdẹ kódà Kùránì kọ̀ǹfàmù rẹ̀ so bẹ́ẹ̀ náà ni ajá so kéèyàn tírèènì ajá kò ní pò tó wá ń lògùn kó wá ní pé ògùn ló ṣe kó tó máa rí ọdẹdẹ so dẹ́lẹ́yìn náà bóyá pẹ́rán kí wá ní ẹ ẹ tó ń ro àbí ẹ̀ ń ṣe ètùtù gbogbo eléyìí ìlànà àwọn ẹlẹ́bọ ni sógbó nǹkan táwọn ẹlẹ́bọ yìí ń rí lélẹ́yìí tí wọ́n fi ń rí pé àwọn ní àgàlẹ̀ nílọrin so ìdí tí mo tún wá fẹ́ sọ òun náà wá ní hmm, ṣe mọ̀ pé ọ̀gọ̀rọ̀ àwọn ọmọ ìlọrin tó ṣe pé wọ́n ti ṣe àwọn iṣẹ́ ọwọ́ kan tẹ́lẹ̀tẹ́lẹ̀ bóyá káfíńtà bóyá mẹkáníìkì bóyá wẹ́dà hmm, bóyá ó ti wá ṣe é ó rí pé òun ò rí ṣe ń bẹ̀ ìṣesí ọmọ ọlọ́run ní sọ wọn o yóò wá ní òun fẹ́ mọ̀ ṣe jálàbí ṣé wá jálàbí tí wọ́n ń ṣe yẹn ibi tí wọ́n bá dé nìsí ni pé wọ́n wá ń kóra wọn lọ sí ilé Ifẹ̀ ilé Yorùbá bẹ̀ni wọ́n lọ wọ́n lọ lè ń kọ́ ifá gangan ṣé ẹ rí àwọn làwọn tẹ̀ ń rí tẹ̀ ń rí rẹkẹtẹ táwọn sọ pé èmi lọ́mọ Ìlọrin ọmọ Ìlọrin ni mí ìṣẹ̀ṣe lòun ń ṣe so eléyìí ó jẹ́ aburú ńlá tẹ bá sì wá wò pé kí lẹ̀ ń wá nídìí rẹ̀ ẹ̀ owó ni wọ́n ń wá owó lẹ̀ ń wá kiri wàláhì tẹ bá rí owó láti bí irú nǹkan báyìí ẹ̀ owó ẹbọ owó ṣègùn kò sí tí ó dà fún yín wàláhì tẹ bá dúró nídìí òdodo ìsìláàmù náà ẹ̀ dín tọ́lọ́mọbalẹ̀ dà ẹ̀ dín tọ́lọ́mọbalẹ̀ dà gbogbo eléyìí la fẹ́ kó yé wa òun ni lẹ́ẹ̀mọ rí wọn wọ́n máa ń fọṣọ wọn fókí wọn ò sì ní kọ́ra èmi lè bá yín kírun èmi ò sì ní kírun mọ́ látara pé kí ni yóò pọ́n ti san náà ní lórí iṣẹ́ kan tóun ń ṣe lọ́wọ́ tó pé kóun lọ lè dá sí oògùn sọ eléyìí ẹ̀ kọrin kankan fún ọ àwọn ọ̀nà gbòógì táwọn èèyàn fi ń dẹ́lẹ́bọ náà ni mo tún kà fún wa yìí o sókè àwọn mùsùlùmí àwọn táà sọ yìí tí wọ́n náà ń jẹ́ ọmọ Ìlọrin ọmọ Ìlọrin náà ni wọ́n ń jẹ́ lóòótọ́ ọ̀la ẹ̀wọ̀n ọ̀parọ́ ọmọ Ìlọrin ni wọ́n àmọ́ ṣé ihun tó ń jẹ́ ihun tí bàbá rẹ̀ ń ṣe náà ló ń ṣe kọ́ra bí bàbá rẹ̀ bá ń ṣe ṣé bí wọ́n ti gbà kan sọ pé òun ti ń ṣe mùsùlùmí tẹ́lẹ̀tẹ́lẹ̀ so jẹ́ kí n sọ kí n kàn fún ọ kí mùsùlùmí kó ṣe pé n ti ń sọ ni pé àwọn ti fi ẹbọ kalẹ̀ nígbà kan ó tó wá padà sídìí rẹ̀ ní torí àwọn ìdílé kan bẹ̀ nílọrin lóòótọ́ ẹ̀rí pé mo sọ pé àwọn yorùbá ni wọ́n àwọn yorùbá ń bẹ náà àwọn ìdílé tó jẹ́ ọmọ ìlọrin tó yẹ pé gbogbo àwọn nǹkan yẹn náà tó wá fẹ́ padà síbẹ̀ aláìwọ̀ lẹ́tọ̀ láti padà síbẹ̀ nígbà tó ti padà jẹ́ mùsùlùmí tó ti ń jẹ́ mùsùlùmí táwọn bàbá rẹ̀ ti ń jẹ́ mùsùlùmí bàbá bàbá rẹ̀ ti ń jẹ́ mùsùlùmí mọ́tò padà sí di nǹkan ìpìlẹ̀ yẹn mọ́ ètò ń jẹ́ ìpìlẹ̀ tó rò ó pé ìpìlẹ̀ yín ni padà sí di rẹ̀ mọ́ tíra àwọn kan bẹ tó ṣe pé àwọn sàtò ti kú ń tó yẹ pé wọ́n sì ń ṣe islam dáadáa ìyẹn ló dáa fún ọ so èyí tó máa fi kálẹ̀ ọ̀rọ̀ yìí ńlẹ̀ kí n tó wá jẹ́ pabambari rẹ̀ wọ́n ní pé ní Ìlọrin àwọn àáfàá tí wọ́n ń jẹ́ aláwo wọ́n ti pọ̀ jù wọ́n pọ̀ wọ́n pọ̀ wọ́n pọ̀ so wo kọ̀ọ̀kan tó jẹ́ oníwàásí máa bira rẹ máa bira rẹ kódà mo gbọ́ báyìí mo gbọ́ báyìí tó yẹ pé la ilaha illallah ipe ní Ìlọrin wọ́n ní àwọn ìgbàlẹ̀ ìgbàlẹ̀ àwọn aláwo tó yẹ pé ọmọ náà lè ń pàdé ń bẹ́ẹ̀ nílọrin so ẹ̀yin tẹ́ ń ṣerú nǹkan báyìí ẹran tí a ti bọ̀ tán ṣé ayé náà lẹ́ ń wá tó báyìí ṣé owó náà lẹ́ ń wá tó báyìí ẹ̀kanu al-Qur'an ike bal tuthiruna al-hayata ad-dunya ayé náà lè wá fún lọ́lá tó báyìí ẹ wal akhiratu khayrun wa abqa al-qiyamah ni ó sẹ́kù láéláé fún yín ẹ má wò pé ìnira ń bá yín lé ayé ẹ rówó awo òun ló kù fún yín tẹ́ máa gbà awo ò lè mú jẹ nǹkan kan ń bẹ nínú ẹ̀yin tẹ̀ ń jáláwo òun náà ẹni tí ò rí nǹkan kan ẹ dákun ẹni tó ń rí ẹni tó ń rí awo tí ń rí nǹkan níbi awo ẹ tó bá ṣe sùúrù bí ò bá lọ bí awo yóò rí ṣètọ́nù ní so àwa mùsùlùmí ẹ dákun ẹ jẹ́ ká tají ẹ ká tají nítorí tọ́lọ́run so ẹ jẹ́ ká jìnnà sí gbogbo ìlànà àwọn ẹlẹ́bọ yìí ká jìnnà sí yányán ká bá ti jìnnà sí ìlànà àwọn àwọn ẹlẹ́bù ò ní lè ṣe yànga fún wa bákan náà mo fẹ́ kó yé wa wípé ìjà ìjà ò lè tán ẹbọ kò lè wú ẹbọ kò lè pa ẹbọ rẹ bóyá ni pé tí anabi sallallahu alayhi wa sallam tó fi pa ẹbọ rẹ òun náà la fi pa ẹbọ rẹ anabi sallallahu alayhi wa sallam wo ó ní qul ad'u ila Allah Ọlọ́run ní sọ fún pé sọ pé èmi ń pèpè sí dáwà mi ala basiratin pẹ̀lú ìmà àmọ̀dájú ana wa man ittaba'ani ẹni tó bá fẹ́ tẹ̀lé mi àtẹ̀mí náà ìmà àmọ̀dájú ni fi ń pèpè sí dáwà ní fi ń sẹ̀sìn wọn ni wa subhanallah wa ma ana minal mushrikin ìmí ò sínú ẹlẹ́bọ ṣé tí ìyàbá ti jáwọ́ kù nínú ẹlẹ́bọ tó ò sínú wọn tó ò bá wọn rìn lànà wọn tẹ̀ jìnnà sí gbogbo ẹ̀ ní ti ń jẹ́ ẹ̀sìn ọlọ́run yóò lọ́lẹ̀ ìmọ̀ràn tẹ́yìn fẹ́ fún èèyàn àfa nìyẹn èèyàn àfa ẹ jáwọ́ yányán níbi ìlànà àwọn ẹlẹ́bọ yìí ẹ padà sí di ìlànà anabi sallallahu alayhi wa sallam ẹ padà sí di sunna anabi sallallahu alayhi wa sallam ẹ tọ́lọ̀ wọn bá fẹ́ ọ̀rọ̀ yín lọ́rọ̀ wallahi ọ̀rọ̀ yín lọ́rọ̀ ọ̀rọ̀ yín lọ́rọ̀ so ẹ dákun eléyìí ni ìtí a tó fẹ́ bára wa sọ ní àsìkò yìí tó ọ̀bẹ ọlọ́wọ́n bá tíọ́lá rẹ̀ ga kọ́mọ́ṣà fi ẹsẹ̀ wa lé ojú ọ̀nà òdodo àwọn tó ti wà lójú ọ̀nà náà kọ́ lọ́n kọ́ máa yẹ ẹ̀kú kọ́ ọ láàjọ kan ìṣó rẹ̀ so pẹ̀lú ògùn ọlọ́run àwọn ọ̀nà táwọn á gbà láti fi yan ju gbogbo àwọn nǹkan tá a kà kalẹ̀ ẹni pé ìlàj lè mọ̀bọ́ ìrẹ̀ shirk náà ni màá wá mú wá ní ti abá fẹ́ sọ yìí tábà tó sọ kọ́lọ̀ kan ṣáà ṣe ń rọrùn fún wa. هذا وصلى الله على محمد وعلى اله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله وبركاته The Guidance Facebook page Follow, like, and share